أَنذَرَهُمْ òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́ bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó ta gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹni yeke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí ìtìdádi ìtìdáyí àti sànàwí. ilé kéwú wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kéwú láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀. ilé kéwú madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kéwú tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. alhamdulilah. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أرجو فون الله عز وجل باتي أشوادي أسكوي أتريكاتي ìkẹ́ àti محمد صلى الله عليه وسلم alayhi wa أكيا lẹ́yìn wá gbà náà a pẹ̀lú gbólóhùn wàlà pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ètò tẹ́ẹ̀tì ń retí ní tẹ́ẹ̀tì ń gbẹ̀ngbẹ́ ní òun náà ló ń dé sí etí ìgbọ́ wa lásìkò yìí adiu nabi ìmọ̀nà anabi wa muhammad sallallahu alayhi wa sallam olórúkọ ètò. èyí tí wọ́n fi bá wa sọ̀rọ̀ lẹ́ni inshallah ta'ala òun náà ni tẹ̀síwájú nípa tí wọ́n fi bá wa sọ̀rọ̀ ní ìjẹ́jọ́ àwọn àfáà wa ọlọ́run oníjó rẹ̀ yín ọlọ́run jẹ́ àmọ́ rẹ̀ yín bá ọlọ́run bá fi gbogbo àwọn ìgbìyànjú yìí sínú oṣù wọn ṣẹ́rẹ̀ yín àwọn náà ni fadilatu sheikh almudir abu musab ibrahim ibn saleh ọ̀gánijà hafidhahullahu ta'ala àwọn náà ni àárí lánàá àwọn náà là ń rí lẹ́ni ọlọ́mọṣájà àárí bàbá pẹ́ kí wọ́n bá tún wá tẹ̀síwájú nípa ọ̀rọ̀ alwudu walgusul ọ̀rọ̀ alwala àti ìwẹ̀ bismillah. alhamdulilayi khaalikul kawul. العلوي والسفلي والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلينا أجمعين وبعد أكون فون ألون وبا ọba tí ó tún sọwọ́ dídéde àkókò yìí àdúpẹ́ fún ayìn látara àwọn oore tí ó ṣe fún wa pẹ̀lú yọ̀ǹda àlá àtúmọ̀ tẹ̀síwájú lérí àlàyé nípa àlùwàlá àti ìwẹ̀ nínú ẹ̀sìn islam nínú àwọn nǹkan tí a tún fẹ́ pàkíyèsí wa sí nípa ọ̀rọ̀ àlùwàlá òun ni pé àwọn nǹkan kan bẹ ònẹ́ka òmórun la táǹkòdò òdó ha àwọn nǹkan kan bẹ tó ṣe pé kò ba àlùwàlá jẹ́ àmọ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lónìí wọ́n máa ń rò pé àwọn nǹkan yìí wọ́n ba àlùwàlá jẹ́ ni torí ìdí eléyìí tí a bá ṣàlùwàlá wa bá bó ṣe yẹ ká ṣe tá a sì parí ẹ̀ tán àwọn nǹkan tí yóò tún máa dárò yóò rí lẹ̀ tí ó jẹ́ ká máa fẹ́rù pálù àlábàjẹ́ kí a máa jẹ́ kí ọ bàlù aláwa jẹ́ kí a sì máa jẹ́ kí a rò pé tó ti bàlù aláwa jẹ́ ni. nínú ẹ̀ òun náà ni pé lámsọ rọ́jò lè mari ha bìdó ni ha ilé wọ́tọ̀kì bí ìlú ha kí ọkùnrin kọ́ gbá ìyàwó rẹ̀ mú lọ́wọ́ àbí kọ́ fọwọ́ kàn án la àbí kó tiẹ̀ sùn lé e lára àbí kó tiẹ̀ kíìsì ìyàwó aisha rọ̀díọ̀láwò tá a là á ní à ó ní ànábìwá muhammad sallallahu alayhi wa sallam àṣàlọ́ látàgbà irun fún ọlọ́run ọba. bákan náà nínú àwọn nka tí yóò ba àlọ́ àlájẹ́ táwọn èèyàn máa ń rògbò bá àlọ́ mi tó bá sàrà látàn báyìí ni ni ara ti ní ó kere ni àbí ni eléyìí ọba ala nínú àwọn nǹkan tí òtún bàlù àlàyé táwọn èèyàn máa ń lò pé wọ́n bàlù àlàjẹ òun ni pé téèyàn bá bì béèyàn bá bì ó sàrà látàn bá bì ẹlòmíín ó rò pé ó ti ba àlùwàlá jẹ ni kò ba àlùwàlá jẹ àmọ́ afẹ́ ká tún àlùwàlá ṣe tí a bá bì bó ṣe jásí pé béèyàn bá bì náà lásìkò téèyàn ń gbàwẹ̀ lọ́wọ́ kò ba àlùwàlá yẹn jẹ́ àmọ́ téèyàn bá mọ̀ọ́mọ̀ wáyé bì yìí lásìkò téèyàn ń gbàwẹ̀ lọ́wọ́ eléyìí lọ́ọ́ ba àwẹ̀ jẹ́ ilé lọ́ba àwẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bá bì lásìkò ní gbàwẹ̀ lọ́kọ̀ ba àwẹ̀ rẹ̀ jẹ́ àmọ́ tí ọba mọ̀ọ́mọ̀ wá ibi yìí fún rẹ̀ ọba àwẹ̀ rẹ̀ jẹ́ àmọ́ níbi àlùwàlá kò sí ẹ̀rí tí ó sọ ọ́ di dandan fún wa pé àlùwàlá wa bàjẹ́ bó tiẹ̀ já sí pé ní àárí àwọn ẹ̀rí tó jẹ́ àmọ̀ pé tá a bá tún ṣe òfin dà bákan náà nínú àwọn nǹkan tí kò bá lọ́la jẹ́ táwọn èèyàn máa ń rò kó bá jẹ́ ẹlòmíràn sàlọ́la tán lẹ́yìn bóyá ó kírun tán ni wọ́n á ní kó wá lọ́wọ́ ẹ̀kú àbí wọn ní kọ́ bá wọn gbé òkú yóò rí pálọ̀ àlá ti ṣe ni ó ti bàjẹ́ káwẹ òkú ni àbí ká gbé òkú kọ́ bá àlọ́ àlá wa jẹ́ à máa fẹ́ kọjá sí pé tá a bá wẹ̀ tán fún ẹni tó bá wẹ òkú ó lè lọ wẹ̀ ẹni tó bá sì gbé òkú ó lè sàlù àlá kò sí tó burú mi àmọ́ ká lọ àlá tó ṣe síwájú wá ti bàjẹ́ kọ́ bàjẹ́ èyí tó ọkàn ṣe ni tó ṣe ni ọkàn tó ṣe láti fi gbà ládàá sí i nítorí pé o gbé òkú àbí nítorí pé ọwọ́ òkú tó wà lọ ìwẹ̀ àmọ́ eléyìí ṣe ọ̀ràn èèyàn fún ẹnìkankan bó ṣe lè kọ́ ma nínú àwọn nǹkan tí a tún fẹ́ pe àkíyèsí wa sí òní pẹ́lú mi ọ̀sára láńjọ́ mi tán bóyá láàrin ìṣẹ́jú méjì ìsọ́sọ̀rọ̀ látàn ni bóyá láàrin wákàtí kan bóyá jù bẹ́ẹ̀ lọ ni yóò tún máa rò pé ah, àbí mo ti só ni àbí mo ti tọ̀ ni àbí kinní kan gbogbo ẹni tí tó bá ṣe àlùwàlá tán tí ó ti padà àlùwàlá rẹ̀ àbí ó fi àlàlá kírun tán wọ́n wá tún rojọ́ lẹ́yìn gbà yẹn wọ́n á rò pọ́ àbóhun ti sọ àbóhun ti yàgbẹ́ kọ́mọ̀ pé àlọ́ aláìpìlẹ̀ yìí kò tí ì kúrò iyèméjì ròyìnròyìn kò lè gbé ẹni tí ó ti jẹ́ àmọ̀dájú kò lè gbé kúrò nínú ẹ̀sìn wa torí ẹ̀ ni pé ìmọ̀ àròkọ èèyàn sọ tí ó sì mọ̀ àmọ̀dájú pòun sọ irú ẹ̀ léyìí kò ba àlòwàlà rẹ̀ jẹ́ nínú àwọn nǹkan tí a tún fẹ́ sọ òun náà ni pé obìnrin nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ sí wọn ni pé lójú ara wọn wọn a máa fi ojú ara wọn a máa fi so wọn a máa fi ojú ara wọn a máa so tóbìnrin bá fi ojú ara so sí àlùwàlá rẹ̀ bàjẹ́ àbí kò ba àlùwàlá jẹ́ àbí ó tiẹ̀ wà lérí irun àbí kò tiẹ̀ sí lórí irun ọwọ́ àfojú ara ojú sálùwàlá rẹ̀ bàjẹ́ àbí ọ̀bàjẹ́ àlùwàlá rẹ̀ ọ̀bàjẹ́ ò torí pé ojú ara ni kò sínú tí islam ní pé kó rinlẹ̀ pé àmọ́ fi ń so táwa ní pé ọba obìnrin jẹ́ ìdí nìkan lèyàn máa fi ń so èèyàn tí ń jẹ́ ibi tá a máa fi ń yàgbẹ́ téèyàn bá fi ibi tá a fi ń yàgbẹ́ so eléyìí ọba àlùwàlà mùsùlùmí jẹ́ èèyàn sàlùwàlà tán nísìn ó wá ní bùkátà síbi kọ́ lọ gẹrun lọ́dọ̀ bàbà àbí kọ́ bá a fárí àbí ó ní bùkátà síbi kọ́ gé èèkan náà nítòsí èyí sọ́ba àlùwàlà rẹ̀ jẹ́ kò ba àlùwàlà rẹ̀ jẹ́ àwọn ẹ̀ka máa tó ń rò pé lẹ́yìn náà ba àlùwàlà jẹ́ nínú tó tó sopọ̀ mọ́ àwọn obìnrin òun ni pé obìnrin ní lọ́pọ̀lọpọ̀ gbà á rí i pé ara wọn máa ń tutù ojú ara wọn yín máa tutù obìnrin tó sàlùwà látán lẹ́yìn ìgbà tó sàlùwà látán wá rí i pé ojú ara òun ọ wet bóyá àlẹ́kọ́sọ̀ tó lè bẹ̀rẹ̀ dọ́ omi funfun tí máa wà ní ojú ara obìnrin bóyá òun lọ jáde ni àbí èyí tí omi rẹ́súrẹ́sú òun lọ jáde lójú ara rẹ̀ ni ṣé eléyìí náà ń tún tọ́ ba àlùwàlá jẹ́ ni kò sí nínú tí ọba àlùwàlá jẹ́ àwọn eléyìí ní àkíyèsí tí a fẹ́ pè wá sí látara àlùwàlá nínú àwọn nǹkan tí a tún wá sọ fúnra wa tó jẹ́ àkọlé wa òun náà ni ìwẹ̀ nínú ẹ̀sìn eléyìí yàtọ̀ sí ìwẹ̀ ọṣẹ àti kankan yo ìwẹ̀ ọṣẹ àti kankan yìí tá a bá wẹ̀ yóò mọ wa dáadáa ju ìwẹ̀ tá a fẹ́ sọ yìí lọ nínú ìta gbangba ni o níta gbangba níta gbangba àmọ́ bí èèyàn bá wẹ̀wẹ̀ àti ọkọ̀kan àti kankan yìí tó bá wẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí ọba wẹ ìwẹ̀ tá a fẹ́ sọ yìí tí ọba wẹ̀ nínú ẹ̀sìn wa tó bá kírun fọlọ́run bọ́ ọlọ́run ò ní gbà tó bá kírun fọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ò ní gbà kọ́dà tó bá gba àwẹ̀ fọlọ́wọ́n ọba tó bá gba àwẹ̀ fọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ò ní gbà tó bá ṣe tọ̀ àfọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ò ní gbà torí ẹ̀ ni pé eléyìí níta bá ní ká wo ìwẹ̀ yìí tá a bá fojú wo pẹ̀lú ń tà wò nínú ara wa a rí i pé ìwẹ̀ ọ̀sẹ̀ àtìkànkàn yìí ọmọ àmọ́jò lọ àmọ́ mímọ́ tinú ìmọ̀ ìwẹ̀ yìí ọmọ ọmọ mùsùlùmí ní mímọ́ tinú ju ìwẹ ọsẹ àti kankan yẹn lọ torí pé ìwẹ ọsẹ àti kankan yẹn ni kò lè mọ wa ní kíni kò lè mọ wa nínú ìta ni ó ti mọ wa àtòrí ìdí eléyìí ọ̀rọ̀ ìwẹ̀ yìí pàtàkì gan àìmọye wa àìwá àìmọye mistake ló ti wá ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìwẹ̀ yìí àìmọye mùsùlùmí gan ni ò ti ẹ̀ káàkún ẹlòmíì ti bímọ ó ti bímọ mẹ́wàá kọ̀ wẹ́ ìwẹ́ hide kọ̀ wẹ́ ìwẹ́ nífàsórí ẹlòmíì sì ń ṣe nǹkan oṣù lóṣooṣù kọ̀ wẹ́ ìwẹ́ kọ̀ wẹ́ ìwẹ́ hide rí ẹlòmíì sì ní àìmọye ìgbà náà ti súnmọ́ náà ti súnmọ́ kọ̀ wẹ́ ìwẹ́ yìí rí kò tí ẹ̀ ká kún ẹlòmíín sì ń wẹ̀ kọ́ mọ̀ ẹ́ wẹ̀ ṣé bó ṣe yẹ kọ́rí lélẹ́yìí ká mọ̀ pé lára ẹwà àwọn dáadáa tí islam mú wá lélẹ́yìí a lè rí nínú ẹ̀sìn mi lára tá a fi mọ̀ pé islam ẹ̀sìn tó yẹn júnù a fi mọ̀ pé islam ẹ̀sìn tó pénu pé bẹ́yẹn bá ṣe nǹkan oṣù ẹ̀tún lọ wẹ̀ bẹ́yẹn bá súnmọ́ yẹn ẹ lọ wẹ̀ bẹ́yẹn bá wọnú islam ẹ lọ wẹ̀ kọ́lá bá fẹ́ bóyá àwọn nǹkan oríṣiríṣi àwọn nǹkan islam gbé kalẹ̀ kọ́lá tẹ́yìn bá kó tó bá jáde láyé islam tó ṣe bí kẹ́ni kí a lọ ká lọ wẹ̀ ká lọ wẹ̀ eléyìí lára ẹwà àwọn àǹfààní orí èyí tí ń bẹnu sìláàmù bí yẹn bá tún ẹwẹ̀ yìí ni yóò gbà ládàá lẹ́lẹ́rí tó bá tún gba aládá tán ni yóò tún láǹfààní bí kọ́lọ́hún bá kọ́ tẹ́wọ́ gba ìrún tó bá kí àtijọ́sìn tó bá ṣe fún ọlọ́run ọba subahana watahala kí làwọn ń pè ní ìwẹ̀ àwọn àfáàní níta ń pè ní algosolo huwa ifadotulmaai atohur alajamihil badanima aniya òun náà ni pé ká dami sí gbogbo ara wa ká dami tọ́mọ́ sí gbogbo ara wa ká dà sí gbogbo ara wa pẹ̀lú pé ká ní àníyàn ọlọ́run bá aláǹ sọ fún wa ní sọ́ọ̀tù lùmáyìdá ọlọ́run ní wàyí nǹkan tó jóná bá fatọ́hárò ọlọ́run ní tẹ́ ẹ bá jẹ́ni tó ní jẹ́nàbà lára ẹ̀sìn kínní ẹ̀wẹ̀ kẹ́ ẹ mọ́ kẹwẹ̀ kẹ́ ẹ mọ́ àkíyèsí kan bẹ lára ọ̀rọ̀ ká ní jẹ́nàbà lára ọgọ́rin yẹn lónìí wọ́n rò pé tá a bá súnmọ́ obìnrin nìkan là á máa ń wẹ jẹ́nẹ́bà kìí ṣe bẹ́ẹ̀ bíyàn bá lálàá tó bá tó bá lálàá látọjú oorun tó bá jí láàárọ̀ ọjọ́ kejì tó bá bá kí ara àwọn ti wẹ́ẹ̀tì dandan ọgbọ̀rọ̀ lọ́wẹ̀ dandan ọgbọ̀rọ̀ lọ́wẹ̀ bóyá o ti ẹ̀rù pé òun lálàá ni àbí kò ti ẹ̀rù pé òun lálàá bóyá o ti ẹ̀rù pé òun súnmọ́ obìnrin lójú oorun ni àbí kò ti ẹ̀rù pé òun súnmọ́ obìnrin lójú oorun tó bá ti jí ọgbọ̀dọ̀ lọ́wẹ̀ ọgbọ̀dọ̀ lọ́wẹ̀ dandan ni fún kì í sí gbàtà bá súnmọ́ obìnrin nìkan láàmọ̀ sọ pé a lọ asúnmọ́bìnrin kan lójú ayé lálàá lọ wẹ̀wẹ̀ yìí nìkan kì í sóhun nìkan o bákan náà ìgbà míì náà ni ẹlòmíì yọ wá pẹ̀lú obìnrin lójú ayé yọ fẹ́ súnmọ́ ẹni tọ́jẹ́ ìyàwó rẹ̀ tọ́jẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ bóyá nígbà tó wá mú nǹkan ọmọkùnrin rẹ̀ tó fẹ́ fi sínú nǹkan ọmọbìnrin bó ṣe fi kàn báyìí bá tó wò kémi ṣe mọ́nì àbí ọlọ́run ní kí nǹkan ọmọkùnrin rẹ̀ kí ọ wálẹ̀ irú eléyìí náà kò sí rìlíìsì rárá kò dàn kankan jáde lára sínú eléyìí ọwẹ àbí òní wẹ dandan ọgbọdọ wẹ dandan ọgbọdọ wẹ lára tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam èyí tí ó sọ fún wa nìyẹn nípa pé téèyàn bá jòkó sérí obìnrin ni tó fara fi nǹkan rẹ̀ kan eré nǹkan ọmọ obìnrin tó lọ tọ́bọ̀ kọ́dà bí ọba dàn kankan tí ọba dàn kankan lára àtọ́ sì yọ padà àbótí ara fi kàn án kò tí ì wọlé tán anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ oyé wa pé wájàba aleyhi lagoslo dandan ni ọgbọ́dọ̀ ọgbọ̀dọ̀ wẹ ìwẹ̀ ètí a fẹ́ ṣe àlàyé rẹ̀ fún wa ní òní. ẹ̀rí àkíyèsí kata tó fẹ́ mú wa ni pé gbogbo rẹ̀ tí islam mú wa fún wa lọ́lọ́kan ọ̀jọ̀kan tó ní àmọ́ ẹ̀wẹ̀ tó lọ́kan ọ̀jọ̀kan gbogbo ẹ̀ ọ̀nà kan péré oríṣi ìròyìn kan náà la máa fi ń wẹ̀ àníyàn ni ọkàn yàtọ̀tọ̀ oríṣi ìròyìn kan náà la máa fi ń wẹ̀ àníyàn kan àníyàn ni ọkàn yàtọ̀tọ̀ torí ẹ̀ gbogbo ìwọ tó ṣe pé ọmọ ń rò pọ́n yàtọ̀ síra wọn yàtọ̀ síra wọn o bákan náà ìwọ tó ṣe pé ìwẹ̀ ọ̀wẹ́ látijọ́ yìí tó fi bí gbogbo ọmọ náà rẹ ọ̀wẹ́ àbí tó fi ń ṣe tó fi bí tó fi tó fi àìmọ́ ìsìnkó tó ṣe látijọ́ yìí ọ̀wẹ́ yìí dákò torí tọ́lọ́run lọ tún wẹ̀ nísìn kí irun rẹ ó lè tẹ́ ìjẹ́wọ́ gbà kó o sì lè jẹ́ ẹni mímọ́ níwájú ọlọ́run ọba subahánahu wàtàhálà bó o láṣẹ wá wẹ ìwẹ̀ yìí ẹ̀rí èyí tí afẹsẹ̀ tó fẹsẹ̀ wa rinlẹ̀ lérí pé bá ṣe wẹ̀wẹ̀ yìí ń bẹ nínú sahih bukhari báwọn kan bá tẹ̀lé àwọn kan buhari lónìí àwọn ọmọ ẹ̀ kà á ni nítorí pé buhari ni àtìrẹ́ ìsìn ńláńlá ni tí gbogbo àfáàyè tí gbogbo àfáàyè tí wọ́n fẹnu kò lé lérí pé òun náà ni asọ́kùnlé kótó báàdà kìtàbí là tíra tí ó lálàáfíà jù lẹ́yìn tíra ọlọ́run ọba torí ẹ̀ gbogbo oríire tí ń bẹ ń di ẹ̀sìn yìí lẹ́yìn alukur'ani amọ̀bánu sahih buhari àwọn tí ó lè kọ́kọ́ ìdátù tí wọ́n sọ pé kí wọ́n ń tako buhari pé kí a máa lò àbí wọ́n ń takò àwọn nǹkan nínú rẹ̀ èyí náà ti ẹ̀kọ́ ti ń kárí káwo ohun tí ó wà nínú rẹ̀ torí ẹ̀ tábàwọn ní wa aisha rọ̀dì aláwùtá alahania ń bẹ ní inú rẹ̀ bẹ́ẹ̀ kan náà wa maimuna òun náà ń bẹ nínú rẹ̀ àwọn àdé ìtọ́sọ nípa ọ̀rọ̀ bá ṣe wẹ̀wẹ̀ ẹ̀sìn fún wa lélẹ́yìí ẹ̀ kí a lọ

Kama máa fi ẹnu zikiri, kama bá fẹ́ ṣe síkìrì ká máa fẹnu wa kà kìí sọkàn àwọn ará àwọn èèyàn lónìí yẹn mọ̀ ṣe síkìrì bóyá ọba parí ni àbí nka kùránì tó dákẹ́ jẹ́jẹ́ ní nka kùránì lórí ìrun tó wáyé bí kò sọ̀rọ̀ sókè ó dákẹ́ jẹ́jẹ́ ni bóyá bí ìrun zórí ọkàn fi kà eléyìí sì ni wọn ò ní ìrun tó máa fọ kàkà ẹni se, ṣe síkìrì lẹ́yìn ìrun ni tí ń fọkàn ṣe kò ní síkìrì yẹn eré ahọ́n nìyẹn máa fi ṣe síkìrì àmọ́ àníyàn ọkàn ni àá máa fi dà a eléyìí jẹ́ àkọ́kọ́ nǹkan tí a kọ́kọ́ ṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹni tí yóò ṣe tọ́fẹ́ wẹ̀ kọ́ fọ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kọ́ fọ ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kọ́ fọ tó bá dẹ̀ fọ lẹ́ẹ̀kan náà kò sí ti ó burú ń bẹ̀ torí pé ó ṣe àwọn ẹgbẹ́ kan ẹgbẹ́ kan ó ti yí lọ́wọ́ kó fọ rẹ̀ yìí kọ́ fọ ọ̀nù lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ̀ kọ́ wá fọ ojú ara rẹ̀ kọ́ fọ pẹ̀lú ọwọ́ òsì rẹ̀ àti gbogbo ibi tó bá rí i pé ẹ̀gbin ọ̀tà sí lára òun bóyá obìnrin tó ṣe nǹkan oṣù ni ẹ̀jẹ̀ ibi tó ta sí lára rẹ̀ àbí ẹni tí ó súnmọ́ obìnrin ni níbi tí nǹkan ọmọkùnrin ta sí àbí nǹkan ọmọbìnrin ta sí kó fọ gbogbo rẹ̀ nù kó tó di pé yóò mọ wẹ̀ lọ lẹ́yìn rẹ̀ yóò wá fọ ọwọ́ tí ó fi fọ ojú ara rẹ̀ yìí yóò fọ òun tuntun fọ lẹ́lẹ́kejì yóò da owó sí yóò da fọ o lè yóò fọ pẹ̀lú yèpẹ̀ tí ọba rí yèpẹ̀ o lè fọ ara ògiri kọ́ fọwọ́ gbo ara ògiri tí ọba rí kò sí tó burú kọ́ wá fi ọ̀sẹ̀ kò fi fọ ọwọ́ yìí kò fi fọ ìdọ̀tí inú torí pé yóò tún bomi sẹ́nu kọ́ mọ́ àwọn àdìpé yọmọ wa kó àwọn àrùn ànábì fi kọ́ wa pé ká fi ọwọ́ fọ yèpẹ̀ ká sì fi lo yèpẹ̀ ọmọ ju ká lu ọ̀sẹ̀ lọ tá a bá rí yèpẹ̀ tí a sì rárò gidi tá a lè fọwọ́ gbo òun ló tó ku ọ̀sẹ̀ lẹ́yìn rẹ̀ yóò wá ṣe àlùwàlá irú àlùwàlá tá a máa ń ṣe fúnrun yóò ṣe tọ́ba wá ṣe àlùwàlá tọ́ba kó pé kó sin ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò dá lu aláì dúró kò ní sin ẹsẹ̀ méjèèjì lẹ́yìn bẹ́ẹ̀ yóò wá ṣe kínni yóò wá da omi sí eré rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yóò rí i pé omi tó ń dà sórí yìí kọ́ wọ gbogbo nùnú rẹ̀ lọ yóò fọwọ́ ya gbogbo nùnú rẹ̀ papọ̀ mọ́ ojú kèsì rí nìkan ní ọ̀dà fọ yóò fọ papọ̀ mọ́jú ni papọ̀ mọ́ gbogbo bí irùngbọ̀n rẹ̀ dé gbogbo bí ọrùn rẹ̀ yóò ṣe ní ẹ̀ẹ̀mẹ́ta lẹ́yìn bẹ́ẹ̀ yóò wá da omi sí gbogbo ara rẹ̀ yóò bẹ̀ láti apá ọ̀tún yóò fọ wá sílẹ̀ yóò tún wá fọ àpòsí náà yóò fọ wá sí ilẹ̀ tíyẹn bá wà níbi tó ṣe pé bóyá bóyá kò láǹfààní àti máa fọwọ́ bomi bóyá bí omi asẹ́ lọ́wà ó lè sí omi yẹn sórí tó bá ti fọ àlọ́ látán lẹ́ẹ̀kan náà kò sí omi sórí kò fi gbogbo ara rẹ̀ kanlẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ àbẹ́yẹn wà ní ibi odò tó bá tààrà látàkọ́ bẹ́ sínú omi odò yẹn àbí kọ́ bẹ́ sínú bóyá omi sínú púùlù ní tó omi omi sínú púùlù tí wọ́n tán ẹsẹ̀ tọ́ mọ́ ni o kì í sèyí tí wọ́n ti wẹ̀ dọ̀tí sí o tọ́ mọ́ tá a mọ̀ kọ́ bóyá omi tuntun lọ́wọ́ à ń bẹ̀ hìn tó bá sí àrà látàn kọ́ bẹ́ sínú omi yẹn kọ́ fọwọ́ gbogbo ara rẹ̀ nígbà tí àníyàn bá ti tẹ̀lé tó ṣe àárí pé kò sí tó burú nínú tí ó ṣe bàbá gbàgbé ńgbà tí à ń sọ ìtumọ̀ tí wọ́n pè níwẹ̀ fún wa ní ká fomi kárí gbogbo ara ni èyí tá a ní ká máa fọ apọ̀ ọ̀tún ká tó fọ apọ̀ òsì àbí ká fọ́ òkè ká tó fọ́ sàlẹ̀ kí omi ó lè kárí ara wa náà ní islam fi ní ká ṣe bẹ́ẹ̀ tí a bá wà mí tó ṣe pé omi a rí pé ká yí omi sórí ni àbí ká bọ́ sínú omi ká bọ́ sínú odò lẹ́ẹ̀kan náà àmọ́ kí eléyìí kò sí tí ó ní dáùtù pé omi ò ní kárí ara wa ń kò sí tó burú ká ṣe irú àárín yẹn eléyìí ni ìròyìn ọ̀nà bí a ṣe wẹ ìwẹ̀ nínú islam lẹ́yìn ìgbà tí a bá bomi sá gbogbo ara wa tán yìí àìsàn wa sin ẹsẹ̀ wa á sin ẹsẹ̀ wa nù á sin ẹsẹ̀ wa nù tó bá jẹ́ pé tá a ti ń wẹ̀ ibi tí ọjẹ́ ilé ìwẹ̀ tí tí tí ẹ̀rọ fọwọ́ àbóyá lẹ́ẹ̀lẹ̀ ni níbi tá a ti wẹ̀ yẹn kọ́ láti sin ẹsẹ̀ wa nù á rárá jáde wá síta díẹ̀ á wà á sin ẹsẹ̀ wa nù àmọ́ bá yẹ pé nínú nínú ilé ìwẹ̀ tí ọjẹ́ ta ti táìsì ni bí tá a ti wẹ̀ lẹ́ẹ̀ láti sin ẹsẹ̀ wa nù àti a bá ṣe báyìí eléyìí ló túmọ̀ sí pé a ti wẹ̀wẹ̀ wa bí islam ṣe kọ́ wa gbogbo wẹ̀ táwọn àwọn ẹnu islam pátápátá bó ṣe rí lélẹ́yìí ọ̀nà tá a máa gbà fi wẹ̀ ni àwọn lọ́kàn yàtọ̀ fún ẹni tó ṣe pé ọba fẹ́ wẹ̀ wẹ̀ nǹkan oṣù ń tiẹ̀ ẹni tó fẹ́ wẹ̀ nǹkan oṣù wọ́n fẹ́ kí òun nínú omi tí ó fi wẹ̀ kó fowó sídìrù sí ewé kan pè ní ewé ó wà káàkiri ó wà nílùú ìbàdàn ó wà nílùú èkó ó wà ní ó wà káàkiri sá lọrin gbogbo òlú káàkiri islamic medicine Ah, àwọn ojú àwọn ìwé yẹn fún àbáwọn afá àti wọn jẹ àwọn afẹsẹ àwọn afá náà wọn mọ eléyìí ah, ah, bákan náà tá a bá wá rí ewé yìí ká wá ọsẹ ká ara mísì ẹ̀ omi yẹn níwọ̀nba kákan change omi yẹn lójú níwọ̀nba bígbà tó ṣe bá bọ́nú omi tá a sì yọ padà obìnrin tó bá fẹ́ wẹ̀ nǹkan oṣù ọ̀dà kí ó ṣe eléyìí kí ara rẹ̀ ó lè bá a mọ́ dáadáa nítorí tó fi kún tiẹ̀ ni pé tó bá ti ń wẹ̀wẹ̀ yìí tán àkọ́rara mú bẹ́yà bí cotton ni àbí toiletro ni àbí nǹkan kan tó bá mọ́ àbí asọ́tọ́ba mọ́ dáadáa kó fi lọ́fíńdà díẹ̀ kó fi sí kó wá fi sí bí ojú ara rẹ̀ kó lè bá a fi rìmúfù àwọn òórùn burúkú èyí tí ó ṣe ṣe kọ́ ọmọdé látọ̀jú ara rẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ yìí ìmọ̀ ń rùn gan eléyìí látó fẹ́ kí obìnrin tí ó ṣe tí òun fẹ́ wẹ̀wẹ̀ nǹkan oṣù kó fi kún ìwẹ̀ ẹ̀tẹ̀ tó bá wẹ̀ tán lára rẹ̀ náà ni pé obìnrin tó fẹ́ wẹ ìwẹ̀ nǹkan oṣù ọ́ dáa kí ó tú irun eré rẹ̀ kó tó di pé ọ ìwẹ̀ nǹkan oṣù ọ́ dáa kí ó tú irun eré rẹ̀ eléyìí ni àlàyé níwọ̀nba sókí bí a ṣe wẹ̀wẹ̀ àwa ní àwọn àǹfààní tí a tún fẹ́ sọ fúnra wa lábẹ́ pé à ń wẹ̀wẹ̀ jẹnẹba tí mùsùlùmí tó bá wẹ̀wẹ̀ jẹnẹba tó bá wẹ̀ tán tí ó dẹ̀ so nígbà tí wẹ̀wẹ̀ yìí lọ́wọ́ kò sú rárá kò dẹ̀ tọ̀ bákan náà kò fọwọ́ pa nǹkan ọmọkùnrin rẹ̀ kọ́ máa pa kọ́ máa jẹ́ pé wọ́n á fọwọ́ pa nípa pé wọ́n rádùn bẹ́ẹ̀ tí ọba ṣẹbẹ̀ lẹ́yìn rárá ìwẹ̀ tọ́wẹ̀ tán yìí tí àlùwàlá rẹ̀ ò sì já ó lè lọ fi ìwẹ̀ yẹn kọ́ lọ fi kírun fọlọ́run ọba àlá anabi wa muhammad sallallahu alaihi wa sallam àmọ́ síbẹ̀rẹ̀ kí bó ṣe nílẹ̀ nínú àdìsí ya wa aisha bákan náà kò sí tó burú fún mùsùlùmí kọ́ wẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà pẹ̀lú ìyàwó rẹ̀ nínú iléèwẹ̀ àbí ìwẹ̀ ọjọ́ lásán ìwẹ̀ táwọn ẹ̀ lásán náà kò sí tó burú kíyàn wẹ̀ pẹ̀lú obìnrin yàn nínú iléèwẹ̀ nínú tó àtọ́fẹ́ pé rasa kèsì rẹ̀ ni pé ẹ̀ńtọ́fẹ́ wẹ̀ kò sí tó burú kọ́ wẹ̀ níhòòhò kò sí tó burú kọ́wẹ̀ ní wòwò níbi tóun nìkan bá dá wà kọ́wẹ̀ ní wòwò níbẹ̀ kò sí tó burú kọ́mọ́sá àti jẹ́wájú àwọn èèyàn àwọn kan lónìí wọn àní tọba ti fẹ́ wẹ̀ kọ́ sẹ́mbàǹtẹ́ àbí kó lo skẹ́ẹ̀tì ìyàwó rẹ kó gbé wẹ̀ kó tó eléyìí ò ní ẹ̀rí o kò sí tó burú láti pé kí mùsùlùmí ọ̀wẹ̀ ní hòhò kọ́sà má ti jẹ́ pé iwájú èèyàn ni káwá jẹ́ pé àwọn àtìyàwó alájà wa fẹ́ wẹ̀ a lè wẹ̀ ní hòhò torí pé ìsìláàmù yọ̀ǹda fúnra wa tẹ́lẹ̀ káwá àtìyàwó wa ká máa rí hòhò ara wa bákan náà tí èèyàn bá ń ṣe tó máa ń wẹ̀wẹ̀ lọ́wọ́ tó wá sókó tó di pé ọ parí ìwẹ̀ yìí síwẹ̀ rẹ̀ bàjẹ́ àbí ọ bàjẹ́ èyí tó rinlẹ̀ tí tí a sì lè rí tí ó sọ̀pọ́tì rẹ̀ nínú ẹ̀sìn wa ni pé ìwẹ̀ yóò bàjẹ́ kọ́mọ wẹ̀wẹ̀ rẹ̀ lọ àmọ́ kò lè fi àlùwàlá tó ṣe nínú ìwẹ̀ yìí kó fi lọ kí irun o torí pé ó ti so tó bá fẹ́ lọ kí irun yóò tún lọ àlámìsè so bákan náà ẹni tó dáràn ìwẹ̀ jẹ́nẹ́bà so. ṣerú ẹni yìí tó lè lọ ìwẹ̀ jẹ́nẹ́bà yìí lára kó tó lọ wẹ̀ kó sì tó burú ó lè dáhùn rẹ̀ jẹ́nẹ́bà bóyá ní alẹ́ ni kó tó sùn kó yẹn kó sì ti ó burú bó pé fẹ́ ká ká tó di pé a lọ sùn o kì sí ọ̀ràn yẹn sí yẹn bó pé ni lọ wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà wa èyí tó dáa jù náà nù àmọ́ bá wẹ̀ àbíyàn ah, bá wẹ jẹnẹbà eh, bá ní jẹnẹbà la kó wá lóun lọ lára islam ọ̀tà kò eléyìí ah, nínú ẹ̀ náà ni pé ẹni tó fẹ́ wẹ jẹnẹbà ah, ẹni tí ó ní jẹnẹbà la kò sí tó burú kí irú èèyàn bẹ́ẹ̀ ni kọ́ wá ní pé òun mú irun kó lára òun àbí òun sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tóun ní jẹnẹbà lára àbí òun jáde lọ sí ọjà òun rìn káàkiri pẹ̀lú jẹnẹbà lára eléyìí ò sí ti ọ̀tàkó nínú ẹ̀sìn wa bí ó ṣẹlẹ̀ òkọ́ ma. nínú àwọn àlàyé èyí tí ó tún yẹ kí kí a tún ṣekun ni pé ẹni tó wẹ ìwẹ jẹnẹba ni ẹni tó ní jẹnẹba lára tí jẹnẹba ń bẹ ní ara rẹ̀ ìjẹ́ èèyàn báyìí tó bá ní jẹnẹba la tí ọfẹ jẹun só lè jẹun só lè jẹun pẹ̀lú jẹ́nẹ́bà lára kò sí tó burú kọ́ jẹun pẹ̀lú jẹ́nẹ́bà la kò sí tó burú pẹ̀lú kọ́ jẹun pẹ̀lú jẹ́nẹ́bà la eléyìí kò sí ti ọ̀tàkó nínú ẹ̀sìn wa nínú àǹfààní tí a tún fẹ́ mú wá fún wa ni pé bíyẹn bá ní jẹ́nẹ́bà lára téèyàn ba ní jẹ́nẹ́bà lára kọ́ wá fẹ́ súnmọ́yàwó rẹ̀ lẹ́ẹ̀kejì bóyá súnmọ́yàwó rẹ̀ láwọ̀ kọ́ tún fẹ́ súnmọ́yàwó rẹ̀ lẹ́ẹ̀kejì ìsìlámù gbà á pé láàrin ìsúnmọ́ kan sí ìsúnmọ́ kejì afẹ́kàṣe àlùwàlá láàrin ìsúnmọ́ kan sí ìsúnmọ́ kejì afẹ́kàṣe àlùwàlá bẹ́ẹ̀ wá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mẹrin kò sí tó burú ó lè máa kó máa kó súnmọ́ láàárọ̀ kó sàlùwàlá kó tó súnmọ́ lẹ́lẹ́kejì kó tó sàlùwàlá eléyìí lára tí ẹ̀sìn wa tí ó gbà wọlé fún wa ni kọlọmọ subahana tara kí o jí ọrọ rùn fún wa láti máa ṣe bákan náà ni pé èèyàn lè níyàwó mẹrin nínú ilé kó súnmọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin kó súnmọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin kó súnmọ́ wọn bí ó súnmọ́ eléyìí tán ọ̀sàlọ́lá àbí kò tiẹ̀ ṣàlùwàlá ó tún lọ súnmọ́ kejì ó tún lọ súnmọ́ kẹta kìí ṣe dandan fún wa ni pé tàbá ti súnmọ́ ẹ̀yọ̀ kan ká lọ wẹ̀ a lè súnmọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní òru ọjọ́ kan náà ká wá lọ fi ìwẹ̀ kan péré ká lọ wẹ̀wẹ̀ gúúsùlù yẹn pé ìwẹ̀ jẹ́nẹ́bà ẹ̀yọ̀ kan péré ká lọ wẹ̀ eléyìí náà lára ti ẹ̀sìn wa tí ọgbà wọlé fún wa ni téèyàn bá ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa wàláì kò sí ti ó burú kára nínú rẹ̀ kọ́lọ́mà subahana wa ta'ala kọ́mọ́sà sí àlékún àgbọ̀yé fún wa àwọn àlàyé pọ̀ tí ààyè ká ṣe fúnra lẹ́nu àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa pẹ̀lú ògo tọ́lọ́wọ́n bá ta bá tún bẹ láyé tó bá tún bìdíjọ́ mẹ́jọ á tún máa tẹ̀síwájú lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa kọ́lọ́mà subahana wa ta'ala kọ́mọ́sà sí àlékún dáadáa fún wa subahana kàláhùmá wàbí amdik ashadu allah ilaha anta asafika atole adúpẹ́ fún allah azawajal àti fi ẹ̀mí ìmọ̀ sí àwọn olùkọ́ wa mùdírò wa abu musab ibrahim ibn salih ọ̀gánijà kọ́lọ́n kó mọ́ṣá járí àwọn bàbá pẹ́ àwọn ọ̀rọ̀ àlàyé olówó iyebíye tí ò ṣe é fowó rà làwọn ń ta gbọ́ yìí rẹ bàbá màmá sáà ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sáà ń gbọ́ àwọn tí wọ́n ń ṣe lálàyé fún wa láàfin mọ̀ wípé ọ̀la ìmọ̀lóládì ni ọgbọ́n ògbé mo ti ń ṣe é kán tó bí àwọn bàbá ńlá àwọn bàbá yín ẹ̀yàn ọmọ kéékèèké yìí so o ti rí àwọn àlàyé ìsorípọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọgbọọyé o ti rí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọmọ eléyìí òun ló fi yẹ ká mọ̀ wípé tó Ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyẹn máa ń ṣàánú ẹni tó bá wù pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn rẹ̀ ni àbí Ọlọ́run ọba kan máa ṣàṣàánú ẹni kankan wa eléyìí náà ìwọ̀n ń jẹ́ kó yé kálukú wa pé tó ń ta lè mọ fọ́n sórí afẹ́fẹ́ nínú àwọn àǹfààní yìí látara ètò àkókò ó kéré púpọ̀ ẹ ká wo àwọn àfa súnà tí wọ́n bá wà láwọn àdúgbò wa kàlọ́mọ̀ ìjókòó tì wọ́n kán mọ́ kọ́ wa láwọn nǹkan tá a ti mọ̀ tẹ́lẹ̀ ni ká lè mọ̀ pé ṣé bá a ṣe ń sẹ́ni náà ló wà ní àbọ̀nà míì wà tó ṣe pé à ń sì ṣe láti jọ́ torí à ní láwíjàre lọ́dọ̀ ọlọ́run o ẹ jẹ́ ká wá àwọn àáfàá súnà gidi láti lọ́mọ jókòó tí wọ́n ká máa kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn gbogbo àwọn tí ó lè jẹ́ aṣorí bú wájú ọlọ́run á lọ jókòó tí abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó mọ̀ṣẹ́ nìkan kan ibú àbí Allah azza wa jalla kó mọ́ṣá wa ìgbò ìtawí àbẹ̀ kí mọ́ṣá jẹ́ kí ó wúlò fẹ́ni kankan wa kó mọ́ṣá jẹ́ àbá níbi tó lérè àwọn mùdírù wa tí wọ́n ṣe àwọn àǹfààní yìí fún wa náà àbẹ̀ lọ́wọ́ kó mọ́ṣá jẹ́ kó bá gùn wọ́n lẹ́mìí kó mọ́ṣá bá ṣàlékún àlàáfíà ara wọn àtàwọn tá a àtàwọn tí wọ́n sọ̀rọ̀ náà ọlọ́mọṣà jẹ́ apẹ́ lórí Islam wọlá ìjẹ́ kan ṣoṣo rẹ̀ wọlá aláhàwùlà wọlá kó wọta ilà abilá àwọn tí wọ́n rìn ètò yìí lọ́wọ́ ọlọ́run mọ́ṣà bá ràn wọ́n lọ́wọ́ ọlọ́mọṣà bá kẹ́ wọn ọlọ́mọṣà gbàdúrà wọn ẹjẹ́ àpè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero eight zero three two four eight zero six one five zero eight zero three two three two four eight zero six one five mahadu umaru bin al-khattab àwọn ni wọ́n àwọn ni wọ́n ń ṣe nígbà tẹ̀rù ètò yìí abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó má ṣàjẹ́ kí ẹ̀mí ilé kéwọ́n náà alamọ́ṣà jẹ́ kí ogun àmọ́ pàdé níjọ mẹ́jọ orúkọ tèmi ni musaddiq ibn Zakaria ibn sa'ad amadua àmọ́ pàdé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.